tó fi ṣe olúwa a ó béèrè lọ́wọ́ rẹ̀ iṣẹ́ ìríjú rẹ̀ ohun tó fi ṣe olúwa a ó béèrè lọ́wọ́ rẹ̀. èmi dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ èmi dúpẹ́ mo dúpẹ́ mo mọ̀ pẹ́ wá Lord I thank you I thank you I thank you. Lord, I thank you for who you are. Ọlọ́run mi ṣe mí lóore o. Bàbá mi ṣe mí lóore o. Èlò mo fẹ́ kà nínú oore. Ẹ̀dá tó mọ rírì rẹ̀ kó jáde ga. Jehovah Jireh bí má ṣe mi mímọ́ ìwọ mo gbé ga bàbá mi ṣe mí lóore o ọlọ́run mi ṣe mí lóore o. ẹ̀yin ènìyàn gbogbo ẹ̀ṣọ́ ọpẹ́ ẹ̀wọ́ yìí ó ayọ̀ sí ọlọ́run wa. ọlọ́run wa. ọlọ́run ọ̀gá ògo ní ẹ̀rù ńlá ó ní ọba ńlá lórí ilẹ̀. FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. ọlọ́run gbogbo àgbáyé mo ṣe dànsákì rẹ o. mo dẹ̀ pé wọn náà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wákàtí kan pẹ̀lú ọlọ́run an hour with God pẹ̀lú pásítọ̀ Ṣeun Oyèwùsì oníwàásù fresh one zero five point nine fm náà ni bí mo ṣe máa ń sọ akú ìrìn àjò náà látàdó dábẹ́kúta padà wá síbàdàn. ṣe é ṣáà ń fi ẹ̀mí ìmoore hàn ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn mo máa ṣe dànsákì rẹ o mo sọ pé o ṣe é lórí ilé lórí ìdílé mi lórí gbogbo àwọn ọmọ mo sọ ipò ṣe lórí aya mo sọ ipò ṣe lórí bàbá lórí ìyá mo rò pẹ́yìn náà ń kà á mo rò pẹ́yìn náà ń dúpẹ́ ọlọ́run ó mà ṣe o lórí Victoria Abiodun Oyewusi mo mà yìn ọ́ lógo. lórí light of christ church church ńlá olúwa ò mà ṣe o ìbá má ṣe pé olúwa tó wà nípa tiwa kí là bá máa sọ sixty years just like that lórí màmá oyèkànmí. ọlọ́run gbogbo àgbáyé o mà ṣe o. tó túmọ̀ sí pé èmi náà darapọ̀ mọ́ gbogbo olóríire láti tún gbé ọlọ́run ga. lórí bàbá os simon ayọ̀dèjì agboola olúwa ó mà ṣe o seventy years ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. mo rò pé wọn náà wo àyíká rẹ gbogbo ibi tó ti ṣe lóore kó kọ́ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìwọ náà sọ pé dànsákì. jẹ́ kí a gbàdúrà. ohun táyìn kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì ṣùgbọ́n ẹ jẹ́ àti ẹ̀kọ́kọ́ lọ sọ́dọ̀ dáre power of praise orúkọ ńlá ìgbẹ́kẹ̀lé wa tá a sinmi lé nìyẹn. Mwen iṣẹ́ àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tá a fi fúnni lábẹ́ ọ̀run ní ìta fi lè gbà wàhálà yàtọ̀ sí orúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run gbogbo àgbáyé a ipò ṣe àyìn ológo agbé ọ̀gá fún àánú orí ọ̀fẹ́ ńlá ètò tún fún wa láti wà láàrin àwọn alàyè lẹ́nì adúpẹ́ Olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa ẹ̀mí mọ́ gbọ́pẹ́ wa nítorí gbogbo èrè tí ọ̀tá nítorí pé o sọ́dasán o sọ́dòfo lórí ẹnìkọ̀ọ̀kan adúpẹ́ olúwa gbọ́pẹ́ alágbára gba ẹ̀yìn mo wá gbàdúrà lórúkọ jésù nínú ìrìn àjò yín lọ́sẹ̀ lórúkọ jésù ẹ ó rí ọlọ́run láti ìbẹ̀rẹ̀ parí ọ̀sẹ̀ yìí lórúkọ jésù mo ní ẹ ó rí ọlọ́run mo gbàdúrà ohun rere gbogbo èyí tó tọ́ sí yín lórúkọ jésù olúwa kó yànde fún yín wíwọ́n ti ẹ̀ ti sọ́ni ẹnikẹ́ni kò lè rí ohunkóhun gbà bí kò ṣe pa abá fífún láti ọ̀run wá láti orí ìtẹ́ lórúkọ jésù ohun tẹ́ ti díù fún yẹn ohun tẹ́ ti díù fún yẹn lórúkọ jésù olúwa yànde fún yín ọkàn yín balẹ̀ o nínú ọ̀sẹ̀ yìí ẹ ò ní má mú bọ́ ohun rere ohun rere ò ní jábọ́ lọ́wọ́ yín mo gbàdúrà gbogbo agbára tó dúró lẹ́nu ọ̀nà èyí tí ò fẹ́ kí ire kó tẹ̀ yín lọ́wọ́ nípa agbára ìwàláàyè ọlọ́run mo lólúwa mú wọn kúrò lọ́nà ní òpin ìrìn àjò wa láyé gbogbo wa a ó Kristi jọba bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà Jésù olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Adáwọ̀ with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Adáwọ̀ with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are all ready àti ṣetán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀. ìrìn àjò náà yá nìyẹn ohun gbogbo tá a máa ń ṣe lórí ètò yìí òun náà la máa ṣe. we are ready àlejò mi tá a jọ máa bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́sẹ̀ ibi ọ̀sẹ̀ méjì mẹ́ta láfijọ́ ìrìn àjò àwọn náà ti wà níkàlẹ̀ rev dr david olùgbèmíga adeleke ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi. nígbà tí mo bá ti bá wọn sọ̀rọ̀ díẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ màá wá bẹ̀rẹ̀ ìtàn bàbá wa hour with God. Benson Andrew Idausa. gbogbo àwọn tá a jọ rìnrìn àjò mo kí wa pé ṣe olórin ẹ̀mí ni evangelist Nick Awẹ́ Akíndélé àjọ wàánu studio yìí evangelist Tosin Alọ́ sọ̀rọ̀. evangelist Ojo, funke ọlọ́jọ́ ìbí tó ń bọ̀ lọ́nà. Ìdòwú Fad Owólabí God bless you ma. Ojo Abayomi, àti Mr Owólabí. mi ò ní ṣaláìkí Precious Babalọ́lá ọmọ bàbá fọ́ọ̀n nìyẹn fún bẹ́ẹ̀ díẹ̀ tí ó ṣe ẹ já wa bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ jẹ́ kí bàbá mi kí wọ́n kí wa nílé Reverend Dr. David Olúgbémiga Adeleke ẹ kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa nílé. mo kí gbogbo àwọn olùgbọ́ Fresh FM pátápátá ní òkè òkun àti ní orílẹ̀-èdè yìí ẹ kú lé o. lára àwọn tí ó jàǹfààní ìránṣẹ́ Ọlọ́run Benson Andrew Idauza lẹ jẹ́. bẹ́ẹ̀ ni kí ló ń tẹ́ ẹ lè sọ nípa bàbá ìdáọ̀sà kí ló ń tẹ́ ẹ lè sọ bó o lẹ ṣe pàdé àbí kí lẹ tiẹ̀ lè sọ nípa wọn kí n tó wá lọ nínú ìrìn àjò tí mo fẹ́ rìn pẹ̀lú yín gangan. Ah, bàbá bàbá ni mo lè pe Archbishop Benson Andre Idahosa nítorí ọmọ wọn tó ń jẹ́ Dr. IKU Ibeneme. Baba fake clinic Clinic yẹn clinic àwọn náà fún mi ní lẹ́tà láti lọ sí Benson Idahosa University without credentials mi ò ní primary six certificate mi ò ní school cert wọ́n sì gbà mí pẹ̀lú lẹ́tà tí Reverend Dr. IKU Ibeneme kọ pé admit David exceptionally. admit David, David exceptionally ní lẹ́tà yẹn ó ń lẹ́dẹ̀ mú lọ. ni mo mú lọ wọ́n sì admit mi. ìyẹn jẹ́ abala àkọ́kọ́ nígbà tẹ́ wá débẹ̀ kí ló ń tó ṣẹlẹ̀. ọ̀tọ̀ ni ojú tá a fi máa ń wo ìjọ oníhìnrere tẹ́lẹ̀ ìgbà tí mo débẹ̀ mo á rí i pé ìjọ oníhìnrere jù bẹ́ẹ̀ lọ àwọn náà kọ́ gbogbo oníhìnrere ní ìhìnrere tòótọ́ tá à ń pè ní evangelism lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ ló sì ń tẹ̀lé ipa tí Archbishop Benson Idahosa fi lélẹ̀. kí lẹ̀kọ́ tẹ̀yìn lọ kọ́ nílé lọ́dọ̀ wọn. ẹ̀kọ́ bíbélì ni mo lọ kọ́ initially láti mọ̀ nípa bíbélì láti jẹ́ oníwàásù. ọdún mélòó lẹ lò níbẹ̀. ẹ ọdún méjì. ẹ ń sọ̀rọ̀ kan lọ pé initially yẹn that is pé àwọn ẹ̀kọ́ kan tún wá lẹ́yìn ìgbà yẹn. ẹ̀kọ́ tó tún wá jẹyọ ni pé ìgbà tá ń kọ́ àwa tó fẹ́ lọ fún mission àtàǹpè ní missionary. àwọn wo ló ń kọ yín. àwọn òyìnbó ni àwọn tó ń kọ́ wa. Hmm. wọ́n ń kọ́ wa nípa bí a ṣe lè fi ohun tá a lè rí ní àyíká wa ṣe ìwòsàn fún àwọn tó bá kó ìjàmbá tá a sì fẹ́ kó kú. ìyẹn ní mission field ní mission field pé bóyá lọ sí mission field tí hospital jìnnà bẹ́ẹ̀ ni nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ kí la lè ṣe fún àpẹẹrẹ ẹni tó sáàdá bóyá ó ń sàn kó àyíká rẹ̀ àdábá òkúta ó wá ságbẹ́ ẹ̀jẹ̀ ọ̀dá wọ́n kọ́ wa pé tẹ́ ẹ bá ti rí ọ̀gẹ̀dẹ̀. wọ́n kọ́ yín ní nǹkan tẹ́ ẹ máa lò. bẹ́ẹ̀ni ẹ ẹ má sọ lórí rédíò wọ́n kọ́ yín ní àwọn nǹkan tẹ́ ẹ máa lò pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀. ẹ ṣe báyìí. kì í ṣe pé bóyá mi ìfẹ́ kẹ́ kọ́ àwọn èèyàn ṣùgbọ́n òfin àti ìlànà tí ó ń tó ń tọ́ wa sọ́nà ni o so wọ́n wá kọ́ yín ní àwọn nǹkan pé ní mission fido kéékèèké táwọn èèyàn ò lè fi kú mhm. ikú pàjáwìrì ṣé hmm. o tá à pè ní untimely death. so, so nípa lílo ewé èso èso egbògi egbògi àti natural substances like èédú. ṣé ìyẹn ti ń jẹyọ lórí ètò yìí bí ọ̀sẹ̀ tó kọjá náà bí ọ̀sẹ̀ bíi méjì ó jẹyọ lórí eh, babaláwo iṣẹ́ ìṣègùn so lílo ewé àti egbò lẹ́ ń sọ yẹn pé ó jẹyọ nínú ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ kì í ṣòǹgàn lọ́kọ yín sàn án àbí. bẹ́ẹ̀ ni. àwọn òyìnbó lọ́dẹ̀ kọ yín ṣé àwọn òyìnbó wa mọ ewé àti egbò ọ̀hún tó wa ni. wọn à má tó wa ṣùgbọ́n táwọn ń fìdí ẹ̀ múlẹ̀ ni pé ewé kì í ṣe tèṣù tá a bá wo Genesis orí kìíní ẹsẹ̀ twenty nine ọlọ́run fún wa ní ewé láti máa jẹ ṣùgbọ́n tá a bá jẹ ewé tó ìsíkẹ́ forty seven verse twelve á wá yọjú pé ewé ni yóò sì jẹ́ oògùn. ẹni ohun táwọn fìdí ẹ̀ múlẹ̀ àbẹ́yìn gan fìdí ẹ̀ múlẹ̀. àti èmi fúnra mi fìdí ẹ̀ múlẹ̀ torí pé mo ní oore ọ̀fẹ́ láti la ibẹ̀ kọjá. ok nínú babaláwo àti oníṣègùn kí ni ìyàtọ̀ láàrin àwọn méjèèjì. ìyàtọ̀ àbí wọn yàtọ̀. ó yàtọ̀ ìyàtọ̀ yẹn pọ̀ hmm. tí àwọn èèyàn bá fẹ́ mọ ìyàtọ̀ ìyàtọ̀ yẹn ni pé babaláwo àwọn ń ṣe ètùtù tí wọ́n bá rí aláìsàn tí ọ̀rọ̀ rẹ̀ kọjá ewé egbò èso wọ́n á tún lọ ṣe ètùtù bí à ń pẹran à ń pẹ yẹ à ń pẹ díẹ̀ à ń pa tòlótòló à ń pa oríṣiríṣi àwọn nǹkan láti fi ṣe ìrúbọ hmm. tàbí tí wọ́n ń pè ní ìràpadà ṣùgbọ́n àwa ò gbọ́dọ̀ ṣe é nítorí pé kírísítẹ́nì lèmi ìràpadà kan ṣoṣo tí jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìnìràpadà. so lílo ewé egbò èso lẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti fi kojú gbogbo àìsàn tó wù kó jẹ́ ṣé kò dẹ̀ tako ìyìn rere. kò tako ìyìn rere nítorí pé ọlọ́run ló ní ewé ọlọ́run ló fún wa kò sí nǹkan tó tako ìrere ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé dókítà alábẹ́rẹ́ wọ́n lè wo àìsàn hmm. wọ́n lè wo àrùn hmm. ṣùgbọ́n tó bá kù sí ẹni tí wọ́n fi nǹkan ṣe ẹni tí wọ́n ta lọ́fà àbìlù ẹni tí wọ́n ṣe àránsísí bóyá sì gidi náà rán sí hmm. kò gbábẹ́rẹ́ o ó ní ìdí kéèyàn wá sọ́dọ̀ ẹni tó ní agbára ju ewé lọ ìyàtọ̀ tó wà láàrin àwa àtàwọn oníṣègùn babaláwo. tó túmọ̀ sí pé jésù lè wo àìsàn ó tún lè wo àbìlù ó lè wo àṣàṣì bẹ́ẹ̀ni àwọn dókítà nílé ìwòsàn àìsàn nìkan ló lè tọ́jú àtàrùn bẹ́ẹ̀ni wọn lè tọ́jú àṣàṣì àbìlù. màṣíìn wọn gan ò lè rí. Hmm. ibẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó dáadé àmọ́ mi àbí kí ló ń pè ní ìrere jù yẹn náà lọ. àti tẹ́tí brothers and sisters are you ready we are all ready. ẹ ń sọ gẹ́gẹ́ bí ẹni pé ohun tẹ́ ń sọ oyè yín ṣe ti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn babaláwo àbáwọn oníṣègùn rí ni. ohun tó dá mi lójú ni torí láti kékeré mi ni mo ti ń gbé pẹ̀lú oníṣègùn hmm. ẹni tó jẹ́ ẹ̀gbọ́n bàbá ìyá mi wọ́n wà ní òkè ọ̀fà tipẹ́ wọ́n ti kú sí yín o aràrá ni wọ́n wọ́n ń pè wọ́n ní Oyèwọlé Ọlọ́gbà bàbá ìyá tèmi tó jẹ́ àbúrò wọn náà ń pè ní Moses Bíbílárí Ìsọ̀lá bàbá sójà lóòpọ̀ lábìràn so ọ̀dọ̀ ẹ̀gbọ́n ti bàbá ìyá mi lèmi gbé nígbà tí mo kéré tí wọ́n bá gbé òkú débẹ̀ ìbá àjọmọdé ìbá àjẹ àgbà tí bàbá bá ti wọnú ọgbà tán bá ti já ewé ẹni ẹ ó jì. ìyẹn tó bá jẹ́ pé àìsàn àbárùn ni. ìbá àjẹ àìsàn ìbá àjẹ àrùn. sórúkọ jésù ló ń lò. bàbá ò jésù ewé nìkan ni bàbá ń lò. dóò christian ni bàbá st peter's church aremọ ni wọ́n ń lọ ṣùgbọ́n bíi profession tiwọn ni a lè pè. ẹ lè pè ní ìpè wọn. ìpè tàbí iṣẹ́ so bí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti mú àwọn ewé yẹn tí wọ́n bá ti lò ara ẹnìyàn á dá. ara ẹni tí wọ́n bá gbé wá ó máa dá. ok. ìyàwó rẹ̀ di àti ṣe tán ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready àti ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó àwọn èèyàn kan ń lo agbára àǹjọ̀nú ẹlòmíín wọ́n ń ka ìwé òkùnkùn bíi six and seven book of Moses àwọn ìwé àkáǹtì Ogun gbogbo ẹ̀ tó jẹ́ pé ó ń tọ́ wọn sọ́nà pé já ewé báyìí já gbogbo ẹ̀ báyìí gbogbo ẹ̀ ṣé a lè ka wọn yẹn náà kún oníṣègùn. oníṣègùn pọ̀ àwọn kan wà tí àjà gbé lọ fún ọdún mẹ́ta ọlọ́dún márùn-ún ọlọ́dún méje aṣọ kan tán wọ̀ fọdún márùn náà wọn ò tún rí lọ́rùn wọn jọ tán bá máa rí wọn. so wọn á ti lọ kọ́ wọn ní ewé. wọn á ti lọ kọ́ wọn ní ewé oríṣiríṣi. ṣé àwọn yẹn a lè pè wọ́n ní ti Jésù a lè pè wọ́n ti Jésù. títa wà la lè pè wọ́n ah, méjì ńlẹ̀kùn kó ṣí sílé ọ̀ kó ṣí agbára kan ló gbé wọn lọ. ẹ táwa ti la lè pè wọ́n. agbára òkùnkùn ni. agbára òkùnkùn ni. bẹ́ẹ̀ ni. ó ní oṣù wá bá wa sọ̀rọ̀ ẹ wá bá wa sọ̀rọ̀ torí wíwí àtẹ́tí àti ṣetán. ẹ já padà sí ọ̀dọ̀ yín torí àkókò tí mo fẹ́ lò pẹ̀lú yín lénìí ó ti fẹ́ pé ṣé ẹ tún ní oore ọ̀fẹ́ láti gbé pẹ̀lú babaláwo tẹ́ fi ń kọ̀ǹpìà méjèèjì papọ̀. ẹ eh, mo ní oore ọ̀fẹ́ ńlá kan hmm. bàbá tó bí ìyá mi ọmọ méjì péré ni wọ́n bí ìyá mi ni àgbà àbúrò rẹ̀ ńlàbúrò all of a sudden ni wọ́n rán àbúrò ìyá mi ní gaari àti kundi ó dẹ̀ ra gaari ọ̀ra kundi. níbo ni wọ́n ti rán. nìbàdàn lóòpó lábìrán nọ́mbà one hundred ológùnṣẹ̀ṣẹ̀ compound adérọ̀gbà area ìbàdàn. wọ́n wá ní kó lọ ra kundi. kundi gaari kan rà wá ó sì pàdé wòlíì kan lójú ọ̀nà tó ń bọ̀ látòrí òkè àgélu ó wá ní ah, ọmọbìnrin ló fàyìn tó yìí kí ẹ̀mí rẹ̀ ọlọ́ọ̀gbé ti ràn kalẹ̀ kí ó máa tẹ̀ ló ń lọ bó pé wòlíì tá ní Èkìtì ó gbé àbúrò ìyá mi lọ sí ẹ̀fọn aláàyè nìyẹn fọdún méje. ó pàdé lọ́nà. bẹ́ẹ̀ ni. ó wá ní kí ẹ̀mí ẹ̀mí ẹ̀. ẹ̀mí ẹ̀ ń tán kó gbé ń tán kó máa tẹ̀ ló ń lọ ọba díyàwó lọ́fẹ̀ẹ́. ṣé ẹ wá rí ẹ̀rí ẹ̀mí ẹ̀rí kùndì ẹ̀rí ẹ̀mí yẹn ń gbà tó gbé kùndì wálé. wọn à rí ẹni tán ránṣẹ́ ṣùgbọ́n wọ́n rí kùndì wọ́n rí gàrí for seven years kò sẹ́ni tó máa jẹ gàrí yẹn kò sẹ́ni tó máa jẹ kùndì. gàrí àti kùndì lẹ rí. ó di green níbi tá ti ń gbé káàkiri pé ẹsibítì rèé ń ta aran rèé o ààrẹ ń ta aran o bó o wá lẹ́yìn ṣe wá mọ̀ pé wòlíì láti èpo ti èkìtì ló fẹ́ lọ sí ẹ̀fọn alààyè. babaláwo tí mo wá gbé lọ́dọ̀ rẹ̀ òun ló bá wa ṣe oògùn ó ṣe fúláàgì sí ẹnu ọ̀nà ilé tó ti jáde ó ní tó bá ti kú wá rí i lá. ṣé ẹ ti ń gbé ọ̀dọ̀ babaláwo ń gbà yẹn. rárá babaláwo yìí ló bá wọn ṣe fúláàgì. nígbà tí wọ́n ń wá. nígbà tá à ń wá ìyá mi. lẹ́yìn ọdún mélòó ọdún keje. lẹ́yìn ọdún keje wọ́n wá lọ́dọ̀ babaláwo yẹn. wọ́n lọ bá a pé wọ́n lẹ́ lè bá wa wá ẹni tó sọnù ó lóun ó ní kàn ṣe fúláàgì funfun. ibo lọ́dọ̀ babaláwo yẹn ẹ má sọ àdírẹ́sì mo kàn fẹ́ àdúgbò ká lè máa já rìsíìtì ọ̀rọ̀ tá à ń sọ pé kì í ṣe bóyá ẹnìkan kọ̀ wá sórí rédíò ó wá ń pàlọ́. dé níyànà omi tó wojú. ó ti dà báwọn ó ti dà báwọn nígbà tí kíni babaláwo yẹn wá sọ. ìgbà tán ṣe fúláàgì yìí white wọ́n ní ká máa wò lójoojúmọ́ pé tó bá ti kú wọn á rí sàárè tán dẹ níbò lójú fúláàgì yẹn bí ìgbà téèyàn ń wo tẹlifíṣàn pé tó bá sì wà láàyè wọn á rí tó jókòó bí ìgbà téèyàn fẹ́ kàròyìn nínú tẹlifíṣàn ọjọ́ kẹta tán bá rí bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa rí ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. báwo ló ṣe ṣẹlẹ̀. àárọ̀ ọjọ́ kan nìyá mi fẹ́ lọ ta àtẹ̀gúsí lẹ́nìkan pariwo ń ta pé àǹtí mi àǹtí mi mo bọ́ rábúrò rẹ máa bọ̀ wá wo lójú fúláàgì ìlà ojú rẹ̀ hàn kétékété àsáré débẹ̀ ẹ díẹ̀ ló jẹ ẹ̀gúsí àtàtà tán lójú ọlọ́ọ̀ toro tó bíi ten minutes tí gbogbo ẹni sọ pé ah òun rèé o òun rèé o. gbogbo ẹni tó jáde ló ń ló ń wò ó bíi pé èèyàn ń wo nǹkan lára projector. bẹ́ẹ̀ni. sẹ́yìn náà láǹfààní àti rí àbọ̀ròyìn fún yín. mo láǹfààní torí pé mo ti gbọ́n. nígbà tẹ́ ẹ wá rí i ẹ̀yin náà rí ẹni yẹn lára aṣọ. lára aṣọ yẹn hmm. bí flag yẹn ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́. technology. yéèwò hmm. sí oníwàásù látọkùn ètò àdáwà with God gbọ́ bí a ṣe ti ṣe tán àti ṣe tán. lórí Ìbàdàn kí ni Fresh FM nìbàdàn làwà mo jẹ́ abiyamọ tó níṣẹ́ lọ́wọ́ mo sì jẹ́ ìyàwó ilé àti alámòjútó lágbègbè mi nípa ìdí èyí ọwọ́ mi dí púpọ̀ ìwọ̀nba ni àkókò tí mo ní láti lè máa ṣe àbẹ̀wò lóòrèkóòrè sí ilé ìwòsàn fún gbígba oògùn adènà ìlóyún oògùn adènà ìlóyún alábẹ́rẹ́ àdálò lẹ́ẹ̀kan ṣoṣo fún mi ní oore ọ̀fẹ́ àti ààbò àìlóyún fóṣù mẹ́ta mo lè dá ara mi gún ní abẹ́rẹ́ yìí pẹ̀lú ìbàlẹ̀ ọkàn dandan sì kọ́ ní kẹ́nikẹ́ni ó mọ̀ sí lákọ̀ọ́kọ́ mi ò dára mi lójú pé mo lè ní ìgboyà náà láti gún ara mi lábẹ́rẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ àti ìrànwọ́ mo róye pé ìlànà tí ó rọrùn ni tí kò sì pani lára ni oògùn adènà ìdènà ìlóyún gígùn ara ẹni lábẹ́rẹ́ ti fún mi ní agbára láti pinnu ìgbà tí mo tún lè lóyún bí mo bá fẹ́ ó sì fún mi ní òmìnira nínú àsìkò tó péye láti da irú obìnrin tí mo jẹ́ àti ohun tí mo bá fẹ́ láti dà. ǹjẹ́ ò ń fẹ́ láti ṣàmúlò onírúurú ọ̀nà tí o lè gbà fi dènà ìlóyún kí o sì túbọ̀ ṣe ìwádìí sí i lórí bí a ṣe lè dá ara ẹni fún ní abẹ́rẹ́ kàn sí discoveryourpower.org lónìí tàbí kí o wá hashtag discoveryourpower ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ka tó mójútó ìdàgbàsókè ètò ìlera lábẹ́ àjọ elétò ìlera ìjọba àpapọ̀. Chinedu. Don't worry, Ma. He'll be home on time, just like his dad. Are you sure? Yes, Ma. I'm cooking their favorite jollof with Sonia tomato mix. <laughs> they are here. Hey, is the jollof ready? See? Right on time. <laughs> Your loved ones will always rush home for tasty meals prepared with Sonia tomato mix. Mommy, the jollof is yummy. I wouldn't miss this jollof for anything. <laughs> it's so good eating together with a family. Yes, ma. Ah, Every eh, eh, meal ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ revolution plus properties tó ṣàgbékalẹ̀ children's day fiesta tọdún yìí. ó tún ti yá o. gbogbo àwọn èwe wa ti ń fò fáyọ̀. ọkàn wọn ti wà ní fresh fm children's day tó máa wáyé lọ́dọọdún báyìí. torí pé tiwa máa ń ṣe yàtọ̀ gbogbo ọ̀nà. ẹ̀yin òbí tó mọ iye ọmọ dà. ẹ ayẹyẹ máa bọ̀ wá fún àwọn ọmọ yín ní ọjọ́ kan yìí. kẹ́mú inú wọn dùn bí wọ́n ṣe máa ṣeré dárayá pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. Agodi parks and gardens láti ti máa ṣe tọ́nu yìí ọ́. lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún táwa yìí. May twenty seven ọdún yìí. bẹ̀rẹ̀ látàárọ̀ dalẹ́ kẹlẹ́lẹ́ ẹgbẹ̀rún kan one thousand naira péré lówó ìwọlé ọmọ kọ̀ọ̀kan nínú àwọn ọmọ yẹn àti nojú kó tó dijọ́ náà àwọn ibi tẹ́ ẹ ti lè rí tíkìtì rà rẹ̀ o feedwell supermarket sọwọ́ nọmba one mọ̀súdì abiyọ̀láwẹ̀ ladojú kojú náà bank challenge mi roundabout ìbàdàn basket machine game fabric barusi plaza odojúkọ nnpc filling station akala expressway ìbàdàn feedwell supermarket nọmba twenty three ọ̀yọ́ road ajibade bus stop lẹ́gbẹ̀ẹ́ gtb bank mọ́kànlá ìbàdàn feedwell web supermarket tó wà benjamin bus stop ẹlẹ́yẹlé ìbàdàn àtẹlẹ́ tó wà nbọ́díjà jẹ́ríkò ìdí àpẹ́ dùgbẹ́ mọ́nàtọ́ àpáta Akobo, ring road tẹ́mọ̀ feed web supermarket tó wà lọ́lọ́gbọ̀n ẹ̀rú ó tún wà láwọn food co outlet àti lagodi garden gangan tó fi mọ́ bíbí ti lounge farm shopping mall ring road ìbàdàn ẹ̀tún lè rí tíkẹ́ẹ̀tì rà ní tv africa náà gbàdókòfin ní new garage ìbàdàn tíkẹ́ẹ̀tì tún wà ní fly sale tó wà number fifty five liberty road opposite lana house offering road Ìbàdàn Màdé properties number eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn north east Ìwó road Ìbàdàn Alaniya Ajani Umura services NNPC Wamado filling station Sọ́ka Ìbàdàn Bite mall Àpáta Bite mall Àkóbọ̀ àti tó number twenty one nílé ẹja bus stop ọjọ́ Ìbàdàn number three Sabo road Mọ́kọ́lá Ìbàdàn number eight Abẹ́òkúta road lẹ́gbẹ̀ẹ́ Bóyè guest house Àpáta Ìbàdàn gbẹ̀mẹ́ ìtọ́wà Àkóbọ̀ Junior road beside Àkóbọ̀ filling station Àkóbọ̀ Ìbàdàn ìkàtúwà Ládẹ́tò ògùn area alongologun ẹrú ìbàdàn àtẹlẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ ògùn bọlá tẹ ìbàdàn ìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ gasland alọjà kẹrẹ ròdù ọlọ́nṣogo ìbàdàn ẹtùlẹ̀ kan sí tó wà ládojúkọ bọ́wẹ́ teaching hospital láti ògbómọ̀ṣọ́ tó yín ká yín fẹ́rẹ́ music house ládojúkọ kọ́nà lagos bypass challenge ìbàdàn fresh fm revolution plus properties children's day fiesta twenty twenty one gbogbo àwọn ọmọ wa ni ó sori rẹ ẹ jẹ́ kájọ pàdé lágọ́dí park sangani ní thursday may twenty six seven ọdún yìí children's day. ó máa lóyin ládùn lùgbàlùgbàlùgbàlùgbà tó mi alágbàmí ni jọjọjọjọ ń kíjọ. a máa retí yàn ọmọ bẹ̀ẹ̀ta citizen kò gbaṣọ kan ló ní fi. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. and now with God tó ti dé òun oníwàásù làwa fẹ́ gbọ́. And now we go tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀. tí òyìnbó bá sọ pé àwọn náà lè ṣe projector àwa náà lè ṣe projector ń bí jàre. kò mi Reverend Dr. David Olúgbémiga Adeleke so àlàyé tẹ̀ ń ṣe fún wa lọ ẹ lára projector tí bàbá fún yín ẹ ní aṣọ flag kan tẹ́kọ̀ ta sáró parun ẹ ní gbogbo yín wá ń wo ẹni tó sọnù yẹn níbẹ̀ lẹ́yìn ọdún méje kí wá ló ṣẹlẹ̀ lẹ́yìn ọdún méje àwọn ti sọ fún wa pé ọjọ́ tá a bá rí i lára flag yẹn ọjọ́ kẹta la máa rí i léèyàn hmm. ọjọ́ kejì làbúrò ìyá mi ọkùnrin tó ń wakọ̀ náà rí i ní ẹ̀fọn aláàyè náà wálé síbàdàn pé mo ti rí àbúrò rẹ o ó lóyún ó fẹ́ bímọ báyìí o làbá bùsọ ó gbé adé ọjọ́ kejì tó wá jẹ́ ọjọ́ kẹta tá a rí lára flag la tẹ̀lé ọkùnrin yẹn lọ sí ẹ̀fọn aláàyè adẹ́rì ká má fa ọ̀rọ̀ gùn àgbé ìyàwó àti toró ti bímọ ó bímọ lóru àná ọmọ ti wá di mẹ́ta. ó ti bímọ mẹ́ta. bẹ́ẹ̀ni. fún wòlíì. fún wòlíì tó gbé lọ. wòlíì tó pàdé ẹ̀ láàrin ọjà. bẹ́ẹ̀ni so ìgbà tá a débàdàn àṣàbẹ̀rẹ̀ ìnáwó. ṣé ẹ ní bínú fún béèrè tí mo fẹ́ béèrè. mi ò ní bínú rárá. ìyìn rere yé yín. bẹ́ẹ̀ni. ṣé orúkọ jésù ni wòlíì yẹn lò. Ah, ah. orúkọ jésù kọ́ o. Ah, ṣó ṣàlàyé bó ṣe pàdé ìyàwó ẹ̀ tí ò dáná ẹ̀ tí ò ṣe nǹkan kan àlàyé wo ló ṣe fún yín jọ tẹ́ rí. ní ọjọ́ tí wọ́n ṣe ìsọmọlórúkọ ńgbà tá a débàdàn ni wọ́n tó bi léèrè. ládùúgbò lẹ ti ṣèsọmọ lórúkọ. a rẹ ń tó ń gbọ́ wa. òpó lábìrán nọ́mbà one hundred ológunṣẹ̀ṣẹ̀ compound adérọ̀gbà area òpó lábìrán ìbàdàn so a béèrè nǹkan kan títí a fi sọmọ lóko hmm. ọjọ́ ìsọmọ lóko ló wá tú kẹ̀kẹ́ lẹ̀. kí ló sọ jàre. oníkanjọ kan mọ bínú pé ó wu òun ni pé bí ilà ẹ̀kẹ́ rẹ̀ ṣe rí bí gbọ́n bí mọ́ ló wu òun lòun fi sọ pé kí ẹ̀mí rẹ̀ lọ́ọ́ gbé nǹkan tí wọ́n ràn kalẹ̀. in Jesus name. no <laughs> in Jesus name. kí o, o lo nǹkan míì tó lòdì sí ìrere. ó sọ pé òun lo nǹkan míì. ó lóun lo gbẹ̀tú. ó dẹ̀ sọ lójú gbogbo èèyàn. ó lo sọ ẹ sì yẹgba sí pé ṣé wòlíì ni ẹ ò ṣe jẹ́ babalá. ẹ ọmọ ti làjà ọmọ mẹ́ta ti wọ̀ ọ́ lè máa lù mọ́. àti tẹ́tí nítorí bẹ́ẹ̀ ìtọ́kọ̀ ìtọ́kọ̀ tó sọ nípa ìgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó. ẹ wo dádì láti bẹ̀yẹn la ti máa mú lọ́sẹ̀ tó ń bọ̀ ohun tí mo fẹ́ mọ̀ ni pé bóyá wàá fi yín san oore fún babaláwo oníprojẹ́tọ̀ ni o àbí kí wàá ló dé tẹ̀yìn fi wá dé ọ̀dọ̀ babaláwo àti kí ló ṣẹlẹ̀ sí ìyàwó àtọmọ àti pé báwo wá ní ẹ̀kọ́ gbogbo ìrìn àjò yẹn báwo ló ṣe wá jẹ́ ọ̀rọ̀ tó fi jẹ́ tiyín ṣùgbọ́n mo yín padà bọ̀ ẹ má ti dìde o torí ẹ fi nọ́mbà yín lẹ̀ mọ̀ páwọn èèyàn á ní ìbéèrè tó pọ̀ láti bí yín. àwọn tó bá ń bá wa rìnrìn àjò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti gbọ́ bó bá ti ń ró tó ń dún báyìí wọ́n ti mọ̀ pé abala ìtàn àwọn akọni ìgbàgbọ́ la dé yẹn ẹ má gbàgbé ohun tá a fi ìtàn àwọn akọni ìgbàgbọ́ ìsọrí òun ni pé ilé ọjọ́ kan yóò mọ́ táwa náà ó di ìtàn pé ká di ìtàn tó dára mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò náà tipẹ́tipẹ́ mo ti sọ̀rọ̀ nípa ti bàbá Mósè Orímọládé ní èyí tó kọjá mo sọ̀rọ̀ nípa bàbá àwọn náà televangelist làwọn náà bíi bàbá Benson Andrew Idahosa ìyẹn bàbá wa Ọbádáre ṣùgbọ́n lẹ́nìí màá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ní kíkún nípa Archbishop Benson Andrew Idahosa. tani Archbishop Benson Andrew Idahosa a bí wọn ní ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án nineteen thirty eight Eleven september nineteen thirty eight ní benin city láti bí bàbá ìdáhùsà ìyẹn ní edo state lórílẹ̀‐èdè nàìjíríà bàbá tó bí wọn ni à ń pè ní pa john ìdáhùsà màmá wọn là ń pè ní mama sara ìdáhùsà gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n jẹ́ ọmọ kẹrin nínú ìdílé wọn ṣùgbọ́n ìtàn jẹ́ kó yé wa wípé bàbá yìí ìyẹn bàbá ìdáhùsà nígbà tó wà lọ́mọ kékeré wọ́n jẹ́ ọmọ tí ó ń ṣàìsàn tí kò sí ìrètí wípé ó lè yè rárá lọ́pọ̀lọpọ̀ ìgbà ni bàbá ti pa láṣẹ ìyẹn fún ìyàwó wọn ìyẹn pa John ìdáhùsà tó jẹ́ bàbá tó bí bàbá Benson ìdáhùsà wọ́n ti sọ fún màmá Sarah ìdáhùsà tó jẹ́ ìyá bàbá ìdáwùsà pé kí wọ́n lọ sọ ọmọ náà nù kọ́mọ náà kú dépò gbogbo owó àti wàhálà tí wọ́n ń fún àwọn. ìtàn sọ pé ńgbà tí wọ́n di ọmọ ọdún méjìdín ní ogún ọmọ ọdún méjìdín ní ogún eighteen months méjìdínlógún oṣù eighteen months Ni bàbá fọ́ọ̀sì màmá láti lọ sọ wọ́n nù tí wọ́n sì lọ sọ wọ́n nù sí orí àkìtàn wípé kó fẹ́ nǹkan lọ kú sí orí àkìtàn àbíṣẹ́ rí pé kí wúrà tó dán ó la iná kọjá. ní agbègbè àti láyìíká ni ìtàn sọ pé bàbá wa Archbishop Benson idauza ni wọ́n dàgbà sí. Si wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ oko dídẹ̀gbẹ́ àti pípa àwọn ẹran kéékèèké kiri nítorí ìlàkọjá wọn àti nítorí ìdojúkọ èyí tí wọ́n rí lọ́dọ̀ àwọn òbí láì lè kówó lé wọn lórí láti rán wọn lọ sílé ìwé ìtàn sọ pé wọ́n pé ọmọ ọdún mẹ́rìnlá fourteen years kí wọ́n tó bẹ̀rẹ̀ ilé ìwé bàbá wa Archbishop Benson Andrew Dauza wọ́n lọ sí Salvation Army School tó wà ní Benin City secondary school bàbá lọ sí Methodist school ìyẹn ní Ọ̀wọ̀ ní kíkàwé síwájú ìtàn sọ pé bàbá ní diploma in business administration bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní higher diploma in office management kó tó di pé wọ́n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ nílé iṣẹ́ kan tí mi ní dárúkọ ṣùgbọ́n tí mo bá ti dárúkọ iṣẹ́ tó ń ṣe a ti yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wà nígbà yẹn bàtà ni wọ́n ń ṣe nílé iṣẹ́ yẹn bí ohun tó ń ṣe náà lọ́ fi sọ orúkọ ilé iṣẹ́ yẹn nígbà yẹn kó má dàbí ìpolówó ni ò jẹ́ ń dárúkọ iléeṣẹ́ yẹn o. mo yín padà bọ̀ nítorí pé bàbá ka àwọn ìwé tó pọ̀ ṣùgbọ́n jẹ́ kí n sáré gbé ìgbésẹ̀ kan sí nípa ìrìn àjò ìgbéyàwó wọn. Margaret Idausa ìyẹn ni orúkọ ìyàwó tí bàbá fẹ́. ìtàn sọ pé wọ́n ti jọ jẹ́ ọ̀rẹ́ fún odidi ọdún mẹ́jọ kó tó di pé wọ́n wáá ṣe ìgbéyàwó ní ọjọ́ kẹfà oṣù kẹrin 1969. lẹ́yìn ìgbéyàwó ìtàn sọ pé bàbá tún ní ìdojúkọ náà nítorí pé ńgbà tí wọ́n pé ọdún kan tí wọ́n ti ń wojú olúwa fún ọmọ ni wọ́n lọ bá àwọn oníṣègùn òyìnbó láti ṣe àyẹ̀wò pé kí ló ń ṣẹlẹ̀ tíyàwó ò fi bímọ wọ́n ní wọ́n dẹ̀ sọ outrightly wípé wọn lè bímọ nítorí wípé wọ́n ní inú gbígbóná wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ dẹ̀ ni bàbá Benson Dauza ló ti sọ fún wọn wípé àwọn máa bímọ lẹ́yìn ọdún mẹ́rin ìyẹn jẹ́ bí oṣù bíi ìyẹn jẹ́ bí ọdún mẹ́ta àti díẹ̀ ẹ̀yẹn wo ìgbéyàwó ọjọ́ kẹfà oṣù kẹrin 1969. sixty nine wọ́n dẹ̀ bí àkọ́bí wọn àkọ́kọ́ ìyẹn ní twenty second december 1972. tó bí náà ẹni tó náà ni àkọ́bí bàbá lọ́kùnrin àti ọkùnrin kan oṣù tí bàbá ní tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ màá rìn ìrìn àjò lọ sí bàbá bí wọ́n ṣe wọnú iṣẹ́ ìrànṣẹ́ lọ bí olúwa ṣe pè wọ́n níbi tó ti ń gbá bọ́ọ̀lù lọ́jọ́ Sunday kan àti ìrìn àjò tí wọ́n rìn tí oore ọ̀fẹ́ bá wà lọ́sẹ̀ tó ń bọ̀ màá sọ̀rọ̀ bí olúwa ṣe lò wọ́n láti jí ọ̀pọ̀lọpọ̀ òkú dìde bí ẹ̀mí wọn ṣe darí wọn láti lọ pàdé paetin àwọn ènìyàn tí wọ́n la ipa rere lọ́dọ̀ paetin bí apọ́sítù Joseph àwọn babaọlá bàbá wa bàbá adébóyè Baba WF kúmúyì Bishop oyedepo Francis Bishop Francis wálé òkè àti bàbá broda gbilé àkànní ọ̀rọ̀ pọ̀ nínú ìrìn àjò yìí ṣùgbọ́n a máa ṣí lọ́sẹ̀ tó ń bọ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ á pé bàbá wa Reverend Dr. David Olúgbémiga Adeleke tí ó jẹ́ pé àwọn ń ṣiṣẹ́ ìṣègùn nípa ìtọ́jú nípa kì í ṣe ti ewé à ń já ewé à ń já egbò ṣùgbọ́n Olúwa ń lò wọ́n lábala ibẹ̀ láti tọ́jú àwọn àìsàn ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ni wọ́n àwọn ni wọ́n ń sọ̀rọ̀ nípa ìrírí wọn lọ mo mọ̀ pé lórí ìrírí wọn náà ẹ máa ní ìbéèrè tó pọ̀ láti béèrè bàbá nọ́mbà wo ló lè pè yín sísà. Si zero eight zero. zero eight zero. five five. five five. eight four. eight four. one one. one one. five one. five one lẹ́ǹkan sísà. zero eight zero. zero eight zero. fifty five. five five. eight four. eight four. one one. one one five one. five one mo mọ̀ pé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ máa fààyè sílẹ̀ fún wa tí mo fẹ́ wo ibi tí ọ̀rọ̀ wòlíì yẹn àti ọ̀rọ̀ bàbá oníprojẹ́ktọ̀ babaláwo oníprojẹ́ktọ̀ mo fẹ́ wo ibi tó máa parí sí ṣé ẹ máa fààyè sílẹ̀ fún wa lọ́sẹ̀ tó ń bọ̀. lágbára ọlọ́run ẹ̀yàn wa tí kristi ò bá tí ì dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà ní ìkàlẹ̀ mo dẹ̀ kí àwọn sísítà mi olúfúnkẹ́ òjò tó máa ṣe bẹ́ẹ̀ di wọn lọ́sẹ̀ yìí Baba, a máa pàdé dádì os simon ayọ̀dèjì agboola a máa pàdé lọ́jọ́ Saturday. Baba oní seventy eight birthday nìyẹn bàbá mi pf wá láti iléeṣẹ́ ìrànṣẹ́ kremik ẹ jẹ́ ń gbélé Baba lọ Baba fẹ́ bá a sọ̀rọ̀ ọlọ́run wọ́n dẹ̀ fẹ́ gbàdúrà pẹ̀lú wa god bless you all. I'm a working woman, a wife. and a proud mother of one. This leaves me with very little time to make regular trips to the clinic for contraception. Self injectable contraceptive gives me three months protection with just one injection. I can privately self inject and be at peace. No one has to know. At first, I was not sure I would be able to inject myself, but with training and support, I realized it was a simple and painless process that doesn't leave any scars on my skin. Self inject Contraceptive has given me the power to decide when and if I will have my next child and more time to be the woman that I am and want to become. Would you like to explore your contraceptive options and find out more about self injections? Visit discoveryourpower.org today or search hashtag discoveryourpower. This message is supported by Health Promotion Division, Federal Ministry of Health. Life Miracle Center níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ní àṣírí èso ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. ní orúkọ jésù ti nazareti. in the name of jesus christ of nazareth. ǹjẹ́ mo mú jésù tọ̀ àwọn olùgbọ́ mi wá lónìí ní orúkọ jésù. i bring jesus unto all my hearers in the name of jesus iṣẹ́ ìyanu tí ìwọ Jésù ń ṣe ní ayé ọjọ́ òun bẹ̀ẹ̀ sí ṣe ayé àwọn olùgbọ́rọ̀ mi lónìí ní orúkọ Jésù. The miracles which you Jesus did in those days start to do it in the life of my hearers in the name of Jesus. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo tún wí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again glory be to God in the highest. Àkòrí ọ̀rọ̀ mi fún gbogbo ẹ̀yin olùgbọ́rọ̀ mi lónìí. My message for you today. Oh òun ni wípé ọlọ́run kò mọ ẹni tí òun kò lè gbàlà. is God do not know he that he cannot say? àwọn ohun tí ọlọ́run kò mọ̀ ni mo fẹ́ fi bá yín sọ̀rọ̀. I want to speak with you on things that God do not know. ó lè má béèrè wípé èwo ni ọ̀rọ̀ tó tún ń gbọ́ yìí. You might be asking this question. What kind of statement is this? Wípé àwọn ohun tí Ọlọ́run kò mọ̀. That that God do not know. ó lè máa rò nínú ọkàn rẹ tàbí kó o le maa okan re lẹ́nu pé kí ni ohun tí Ọlọ́run kò you might be thinking it in your heart or saying it out what are the things God do not know. àwọn ohun tí Ọlọ́run kò mọ̀ ni mo fi bá ọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. the things that God do not know is my main message to you. Ọlọ́run kò mọ̀ ẹni tí òun kò lè gbàlà. God do not know anyone that he cannot save. Ọlọ́run kò mọ̀ ẹni tí kò lè gbàlà. God do not know anyone man that he cannot save. ẹ gbọ́ ohun tí olúwa wí. listen to what God says. ohun tí olúwa wí nìyí. this is what he said. ohun tí olúwa wí nìyí. this is what God says. iṣẹ́ Jésù nígbà tó wà nú ayé ó kún fún àánú àti ìfẹ́. the work of Jesus when he was in the world was filled with mercy and love. àwọn ẹlẹ́sẹ̀ ni ó yí ká pẹ̀lú àwọn tí àrùn bájà nígbà náà. at that time sinners surrounded him with those that were sick àti àwọn adẹ́tẹ̀ yí Jésù ká nígbà náà. the lepers even surrounded Jesus at that time. kò sí bí ènìyàn ti burú tó tí Ọlọ́run kò lè gbàlà nípasẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ nìkan ṣoṣo. no matter how wicked or terrible a man can be God can save them. iṣẹ́ ìgbàlà ẹ̀mí ọmọ ènìyàn tí Jésù Kristi wá ṣe láyé fún gbogbo ènìyàn ní. the work of salvation that Jesus came into the world to do is for all mankind mankind. kò yọ sílẹ̀ ìwọ tó gbọ́rọ̀ yìí lónìí. you are not exempted you hear us today. iṣẹ́ ìgbàlà fún gbogbo ènìyàn ni èyí jẹ́. this is the work of salvation for all mankind. àti èèyàn dúdú àti èèyàn funfun. both white and black in colour. pẹ̀lú ènìyàn rere àti búburú. both the wicked people and the good people. ẹni tó gba ọ̀nà ìyanu ńlá gba ráàbù panṣágà tilétilé rẹ̀ àti pẹ̀lú gbogbo ohun ọ̀sìn rẹ̀. he that deliver Rahab and her family with all that belongs to her. He delivered Rahab the prostitute. Jesus declared there's no one so sinful that he cannot save. gba Màríà Jesus said Mary the Magdalene. Ẹni tó ní ẹ̀mí èṣù méje. She that had seven evil spirits. nígbà tó lé ẹ̀mí èṣù náà jáde kúrò nínú rẹ̀ tán. after he had sent out the evil spirit out of her life. bẹ́ẹ̀ ni ó sì rí ìgbàlà. she was saved. àwọn tó burú jù ni ó tilẹ̀ ń wá kiri nígbà tó wà nú ayé. when Jesus was in the world he was looking for those that are wicked and terrible. igbe rẹ̀ fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni pé ẹ wá gba ìgbàlà. his cry unto all sinners is come and receive salvation salvation. ìgbàlà tí Jésù Kristi mú wá sínú ayé fún gbogbo ènìyàn máa ní. the salvation Jesus brought into the world is for all categories of people. láti inú ẹ̀jẹ̀ kan náà ni Ọlọ́run ti dá gbogbo ènìyàn. from the same blood God created every human being. ẹ̀jẹ̀ kan náà ni Ọlọ́run sì fi ṣiṣẹ́ ìgbàlà ẹ̀mí gbogbo ènìyàn láyé. it is this same blood that God used as the work of salvation for all categories of men on earth. Jésù Kristi ní. ni olùgbàlà gbogbo ẹ̀dá. Jesus Christ is the only saviour of all human race. iṣẹ́ àpọ́sítélì oríkẹrin ẹsẹ̀ kejìlá wípé. Acts of Apostles chapter four verse twelve says. kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. and there is no salvation elsewhere. nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn. for there is no name under heaven given unto man. nípa èyí tí a lè fi gbà wá là. through which we can be saved. ẹgbọ́n tí bíbélì wí John ten nine. Hear what the Bible says in John chapter ten verse nine. èmi ni bí ẹnìkan bá bá ọ̀dọ̀ mi wọlé. Jesus said, I am the door. If anyone comes in to me through the door. Olè ó gbàlà. He shall be saved. Yóò wọlé yóò sì jáde. He will come in and go out. Yóò sì rí koríko. And he shall see the grass. Ìyẹn ni pé. That means. Koríko tí wọ́n sọ níbí yìí. The grass being referred to here. Òun ni ó ń jẹ àgùntàn. is the food for the sheep. àwọn tá a pè ní àgùntàn ni ẹni tí ó wà ní ọwọ́ ọ̀tún ọlọ́run tá a gbàlà. the sheep are those that are in the right hand of God that are saved. ní ìgbàkigbà tí àgùntàn bá rí koríko tó ń jẹ. anytime the sheep sees the green grass and is eating. ọkàn rẹ̀ á sì balẹ̀. it will be satisfied. koríko ni ọ̀rọ̀ ọlọ́run. the grass is the word of God. fún àwọn àgùntàn láti máa jẹ ìyẹn ni pé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó. koríko fún àwọn tó ti nígbàlà nípasẹ̀ èyí tí wọ́n lè tipasẹ̀ èyí dàgbà. The word of God is the grass through which they can grow. mo sọ̀rọ̀ nípa ìgbàlà. I'm talking about salvation. àwọn ohun tí Ọlọ́run kò mọ̀. Things God do not know. Ọlọ́run kò mọ ẹni tí òun kò lè gbàlà. God do not know that fellow that he cannot say. ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Hear the word of God. nínú ìwé Hébérù orí keje. In Hebrew chapter seven. ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n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 them. ẹ ohun tí olúwa wí. hear what God says. èmi á sì máa fi àánú hàn àwọn tí ó fẹ́ mi tí wọ́n sì ń pa òfin mi mọ́ èyí wà ní exodu orí ogún ẹsẹ̀ kẹfà. in the book of Exodus chapter twenty verse six it says and show mercy unto thousands of them that love me and keep my commandments. Matthew eleven twenty eight wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọ. wọlé lórí ni olúwa wí èmi yóò sì fi ìsinmi fún yín. Matthew chapter eleven verse twenty-eight says Come unto me all ye that are laboured and heavy laden and I will give you rest. ṣùgbọ́n àwa gbàgbọ́ wípé nípa oore ọ̀fẹ́ olúwa wa Jésù àwa yóò là. But we believe that through the grace of Jesus we shall be saved. Iṣẹ́ àpọ́stélì fifteen eleven ló sọ èyí. Acts of Apostles chapter fifteen verse eleven declare this. Nípasẹ̀ Jésù Kristi nìkan ṣoṣo. through Jesus Christ only. ní ìgbàlà kúrò lọ́wọ́ èṣù. that salvation from the devil. ìgbàlà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. salvation from sin. ìgbàlà kúrò lọ́wọ́ ikú. and salvation from death. àti ègbé ọ̀run àpáàdì. and hell perdition. àti ibi gbogbo tí a lè wà. and wherever we might be. bíbélì sọ pé ó gbà kúrò nínú ìbínú ọlọ́run nípasẹ̀ jésù kristi nìkan. the bible say we shall be delivered from the wrath of God through Jesus Christ only. Ìpè tí Olúwa ń pè ọ́ kì í ṣe ìpè sí ìbínú. The call that God is calling you is not unto wrath or anger. Ìwé Róòmù orí ẹsẹ̀ kẹsàn-án wípé yíyàn àti ìpè wa kì í ṣe sí ìbínú ṣùgbọ́n sí àti ní ìgbàlà nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹni tí ó kú fún wa pé bí àwa bá jí tàbí bí a bá sùn ká lè jùmọ̀ wà láàyè pẹ̀lú rẹ̀. Romans chapter five verse nine says much more than being now justified by his blood, we shall be saved from wrath through him. Ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ṣiṣẹ́. Come unto me all ye that labour. Tá a di ẹrù wúwo lórí. And are heavy laden. Èmi ó sì fi ìsinmi fún yín. And I will give you rest. Èwo ni ẹrù wúwo tí wọ́n sọ nípa rẹ̀ tó wà lórí rẹ̀? What is the heavy load that is being declared on your head? Ẹrù tí Sádánì dì ọ́ lórí. The load that the devil has heaped on your head. Yóò máa kú olórí rẹ tó bá kú ọ̀run àpáàdì ló ń lọ. if he doesn't leave your head and you die you are going to hell. irú ẹrù wo wo ni èṣù dìlé ọ lórí. what kind of heavy load is the devil heaping on your head. ó ní èṣù rí nínú ayé ẹ tó fi ń gbá ọ káàkiri bíi bọ́ọ̀lù. and that's what the devil have seen in your life and is playing you around like a football. bíbélì sọ nínú èkíní kọ́rìntì. the bible declared in first corinthians. orí kẹfà ẹsẹ̀ kẹsàn-án. chapter six verse. verse nine. ohun tó wí nìyí. this is what he says. ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ká má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn pàǹságà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin bá ara wọn jẹ́ ní ẹsẹ̀ kẹwàá tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni ó jogún ìjọba ọlọ́run. First Corinthians chapter six verses nine. 9 and ten, Know ye not that the unrighteous shall not inherit the kingdom of God? Be not deceived. Neither fornicators, nor idolaters, nor adulterers, nor effeminates, nor abusers of themselves with mankind, nor thieves, nor covetous, nor drunkards, nor revilers, nor extortioners shall inherit the kingdom of God. ènìyàn lè lọ ọ̀run àpáàdì pẹ̀lú ìlera. one can go to hell with healthiness of the body. pẹ̀lú ọrọ̀. with wealth. pẹ̀lú òkìkí. with same, pẹ̀lú gbígba owó oṣù ńláńlá níbi iṣẹ́. with lucrative salaries at the place of work. kò lè lọ sí ọ̀run rere láìsí Jésù Kristi ẹni tí ń ṣe ọ̀nà iye àti òtítọ́. but no one can go to heaven except through Jesus Christ who is the way of the life and truth. ẹ jẹ́ kí gbàdúrà. let us pray. bàbá wa àti Ọlọ́run wa. our father and our God. ọ̀rọ̀ náà ni mo ti sọ jáde sí etí ìgbọ́ àwọn ènìyàn mi lónìí. The message has come into the ears of my hearers today. Ìgbàlà ló ń gbé èèyàn lọ sí ọ̀run rere. It is salvation that leads one to heaven. Ẹ̀ṣẹ̀ ló ń gbé èèyàn lọ sí ọ̀run àpáàdì. And it is sin that leads one to hell. Ǹjẹ́ Olúwa gbogbo àwọn ẹrù búburú gbogbo tí èṣù dì orí àwọn tó gbọ́rọ̀ yìí lónìí. Now, O Lord, all the evil loads that the devil has heaped on these my hearers of today. Agbára àjíǹde Jésù kò sọ̀kalẹ̀ lórí yín. Let the power of resurrection remove them from your life in the name of Jesus. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the high. orílẹ̀-èdè dọ́wọ́ rẹ olúwa. this nation belongs to you o Lord. ọwọ́ agbára rẹ. use your powerful hands. kó o fi gbà lọ́wọ́ dúdú.